آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الزمائل إلى يعطون الكرام تنبلائبه nípa àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam. lọ́sọ̀rọ̀ àyè fún wa yóò ti jẹ́ pé Khadija ní tòkòwé yìí. sunna gbogbo mi ìdáná bí sallallahu alaihi wasallam fẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ Sawda bintu Zam'a lẹ́yìn náà ni wọ́n wá fẹ́ Ummul Mu'minin Aisha radiyallahu anha láti lọ sí Aisha ọmọ ọ̀rẹ́ àlẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam ní ẹ̀ńdẹ́. Abubakar Ànábì fi ọmọ ọ̀rẹ́ rẹ̀ ilé ìtọ́jú náà ṣe wípé kò sí tó burú nínú kí ọ̀rẹ́ ọ̀fẹ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀ kò sí tó burú nínú ọ̀fẹ́ ọmọ بنت عمر بن الخطاب رضي الله عنه لم عائشة رضي الله عنها النبي صلى الله عليه وسلم رضي حفصة رضي الله عنها فجمع عمر بن الخطاب رضي الله عنه حفصة أما عمر عمر أبدا nínú na sàrí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn fi kọ́ ọmọ tiẹ̀ náà. Abu Dawud àwọn sọ nínú síra wọn nígbà níbi sallallahu alaihi wasallam wọn kọ Hafsa sílẹ̀ lọ́wọ́ àjàpadà lẹ́yìn náà ti fẹ́ wọ́n kọ́ lẹ́yìn kó tó fi di pé padà padà ẹ̀kọ́ púpọ̀ ń àkọ́kọ́ ni pé àwọn èèyàn kan sọ wípé ànábì sọ̀rọ̀ bá ìṣẹ̀lẹ̀ jíjẹ́ bá wo àwọn àkùrẹ̀fà ọ̀rọ̀ ṣèlú Abubakar Umar Usman àti Ali tí àwọn èèyàn wọ̀nyí arí nínú wọn ẹni tó ṣe pé ànábì sọ̀rọ̀ bá ìṣẹ̀lẹ̀ ti fọmọ fún jẹ́rì Usman. wọn fi rọkáyà wọn fi sọ àti rọkáyà sáré nígbà tí wọn sọ̀rọ̀ lọ àdìsẹlẹ tí wọn lọ sógun bádà wọn sọ fún ẹgbẹmẹrin tó dúró lẹ́yìn láti ṣètọ́jú ìyàwó rẹ̀ ọmọ àtẹ́bí sọ̀rọ̀ lọ àdìsẹlẹ torí dúdú dúdú yìí látàrí àti àtẹ́bí sọ̀rọ̀ lọ àdìsẹlẹ wọn fún un náà. nínú èrè ogun àti bí ẹni kó náà lọ sójú ogun yìí. káyọ̀ lè tó darí rọ̀páyà ọ̀tàláìsì ọ̀nà ànábì sọ̀rọ̀ wà níṣẹ̀lẹ̀. ẹ̀yin rọ̀páyà wọ́n fi ọmọ kẹ̀tọ́ wọ́n fi fún rọ̀páyà ọ̀dọ̀ ìjọpẹ́ mélòó méjì nínú ọmọ ànábì Muhammad sọ̀rọ̀ wà níṣẹ̀lẹ̀. lórí ẹ̀rọ ń pè é kí ni. lónìí ọ̀rá yìí ìgbà tí ọmọ kẹsàn-án tó sálá yìí ànábì wa sọ̀rọ̀ wa àlùsẹ́lẹ̀ ó ní tíwájú tí kọ́ ọ̀tún ní ọmọbìnrin míì ní ìkẹta ọ̀rọ̀ bá tó fi fọ́ tẹ̀lé ìtumọ̀ sí na ẹ̀sùn náà tọ̀bí ìrọ̀lá ọ̀rá ajọ́ pípọ̀ سيدنا أبي طالب رضي الله عنه وهناك فاطمة ومع النبي محمد صلى الله عليه وسلم فاطمة إيه؟ ولو من أمامين كان علي الثاني علي الثاني فاطمة من جابر نكيت من هجران النبي صلى الله عليه وسلم فاطمة أو الحسن أبي الحسين وعلي رضي الله عنه طب ìgbà tí àjọṣepọ̀ yìí ti bẹ àwọn kan ní sọ láàrú nígbà tí àjọṣepọ̀ bá ti kọ́ ọmọ fáwọn kan nínú àwọn àgbà nínú àwọn sàbí ti ti bẹ. tí ò sì sí ọmọ sàbí ti fún àwọn ní ọ̀yẹ́jà kọ́ ọmọ tiwọn. àwọn kan náà sọ bẹ́ẹ̀ ìpín gbàdá ní ìṣòwò àìṣẹlẹ̀ tó àwọn obìnrin rẹ̀ ti ká tí ọba fi fún àbúwákà àbí tí ọba fi fún rọmà. ìpín ànábì sallallahu alaihi wa wọn á fẹ́ ọmọ àtàwọn ilé wọn. alhamdulillah ètò dájú ni pé ohun tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ pípé báyà nàbì sallallahu alaihi wasallam níṣẹ́ lọ́fọ̀mọ fún Abubakar níṣẹ́ lọ́fọ̀mọ fún Uthman àti Ali tọ́wọ́ fẹ́ ọmọ Abubakar àti Umar bẹ́yà nítorí kó lè bá àti jẹ́ kí ọ̀rẹ́ tó wà láàrin àwọn kọ́ lágbára rárá rárá. èsì torí eléyìí akọni pé àjọṣepọ̀ èyí tí ń bẹ láàrin anabi sallallahu alaihi wasallam àtàwọn tá a dárúkọ wọ̀nyí nínú àwọn síwájú islam èyí tí ń bẹ láàrin wọn ìgbà tí islam dé ó atọ gidigidi sájọṣepọ̀ tí ń bẹ láàrin wọn síwájú islam àjọṣepọ̀ síwájú islam ó lè jẹ́ àbí àjọṣepọ̀ mọ̀lẹ́bí àbí àjọṣepọ̀ pé àjọjẹ́ nǹkan kan náà nílùú ṣùgbọ́n lẹ́yìn Islam àjọṣepọ̀ ti ń bẹ láàrin àwọn sàábí àtànábì sallallahu alaihi òun ni àjọṣepọ̀ ọmọlẹ́yìn tí ọ̀gá tètè pé èèyàn fẹ́ tẹ̀lé lánàá rẹ̀ sórí ilé láyàtọ̀ torí ẹ̀ fẹ́ ọmọ àbọ̀mọ̀ ọmọ nítorí tí ọ̀rẹ́ lè bá lágbára ọ̀rẹ́ kí ni. à ń sọ̀rọ̀ ẹ̀sìn pé àwọn ìtànàbí sọ̀rọ̀ wà lùsùnà wà fẹ́ mọ àjọṣepọ̀ wọn lágbára pẹ̀lú ànàbí sọ̀rọ̀ wà lùsùnà. àwọn tí ọ̀kọ́ wọn fún sájọṣepọ̀ wọn lágbára kò sí sàbí náà tẹ́lẹ̀ pàjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ànàbí sọ̀rọ̀ wà lùsùnà wọn lágbára. gbogbo wọn pátá ìlàjọṣepọ̀ wọn pẹ̀lú kámà nípa àwọn ìyàwó náà yìí kí wọ́n fàbí iṣẹ́ wọn nǹkan ó pàtàkì bíkọ́ àwọn béèrè fún àtàwọn èèyàn ti fẹ́ pé ń bá ẹ̀ lẹ́rù nípa pé wọn ò lágbọ̀ọ́yẹ ti sà. ẹlòmíín túmọ̀ ànábi sọ̀rọ̀ bá ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tó kúndùn obìnrin ẹlòmíín túmọ̀ rẹ̀ sí pé àwọn ṣáńtì kékeré kan wá ti sílẹ̀ ọkàn fẹ́ obìnrin àwọn òbílẹ̀ tó léṣe òṣèré bẹ́ẹ̀ nítorí tó bá yẹ pé bí wọ́n ti ṣe ń rò lọ́ba rí gbàdá ti bá kún bọ̀ wò lọ́dọọdún àlẹ́bí ìfẹ́ni tí yóò fẹ́ fẹ́ obìnrin tó bá jẹ́ kó kún bọ̀ àti wájú bá abilé kọ́ ní ọ̀nà fẹ́ àwọn ọmọdé ọmọdé ọmọdé ní ọ̀nà fẹ́ ẹ̀yìn ti rí gbọ́ nínú tó ti síwájú pé Aisha òní káp làlẹ́bí sọ̀rọ̀ wá àìsàn làfẹ́ lọ́mọdé gbogbo àwọn ìyàwó yòókù kọ́ abilé kọ́

Ọ àbúsùfíà nígbà tí àbúsùfíà wà tẹ̀lé bọ́lá máa ti kéyàwó rẹ̀ yọ ọ̀fẹ́ kọ̀ báyìí àbúlá àbúlódì. tọ́ ẹlẹ́nu ìjọba bẹ́ẹ̀ ni hafsọ yìí ti ṣe ọmọ ọmọ ẹ̀nà kọ̀kọ́ ọ̀rẹ́ ìwà ọ̀hánì. nítorí tẹ́lẹ̀ ní pé hafsọ yìí ọbẹ̀ ti lọ́kọ mi. Nígbà wa ti ń wẹ́lọ̀. Nígbà ọdún sọ fún àwọn sáré. Ìlú Abubakar ẹ̀sẹ̀ àwọn ọ̀fẹ́. Láti fi lọ Ẹ̀sìmáà nínú ọ̀fẹ́. Wọ́n fi lọ Àlí nínú ọ̀fẹ́. Ọkàn yóò gbọ́ bẹ́ẹ̀ àbí èmi gbọ́ bẹ́ẹ̀. Nísìnyí. ẹ̀yin fọmọ yín ẹ̀yin ti àwọn ẹni rí ẹ̀kọ́ o ibi bàbá rere ó lè fọmọ rẹ̀ tó ti kí ọmọ ẹ̀yẹn kì í sọmọdé torí pé nínú òfin ṣẹ̀ríà ọmọdé tí ò ti bàlágà tọ́jọ́ dé kúrò sọ̀gbìn wọ́n ti ọ̀pá lọ́kọ̀ torí kò hàn kí lọ́ fẹ́ ọmọ kankan gbà. ìwé nìsín yìí abilékọ ni ló mọ̀ wá fẹ́ torí pé òun ń bá wá ní ọ̀dà àtìfọ́n bó tilẹ̀ jẹ́ pé àsìkò tí àwọn ń fi ń wẹ́lọ̀ fáwọn ẹni rẹ̀ tí wọ́n kó tó wọ́n fẹ́ wọn ò bí

wọn máa bọ́ máa ń wọ́pọ̀ rere nítorí pé bẹ́ẹ̀ bá fi ọmọ lọ́kọ̀ rere ẹ̀yin náà fi ẹ bá ti burúkú àti wàhálà. tóbi yẹn wá sáká torí àwọn èèyàn yẹn bí sallallahu alaihi wasallam. tọ́tọ̀ fún abẹ́rẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ tàmẹ́dò ọkọ̀ dọ́là oní ọkọ̀ ànábì sallallahu alaihi wasallam. wọ́n ti lọ́kàn balẹ̀ ànábì fẹ́ àfọ́tò rọ́bìlẹ̀ mọ́ọ̀rọ̀ àná. tó eléyìí lánàá ìdílé fẹ́ àfọ́tò lọ́pọ̀lọpọ̀ àwọn béèrè kan tó wà pé bóyá ẹnu lè máa ti àwọn èèyàn láti dè àmọ́ pé lẹ́ẹ̀kan láàrin ọmọ yìí ní ọpọlọ pé ẹ̀rọ pé nǹkan mi ọmọ bẹ̀rù tó tó wọn bá sọ wọn má kó ọ̀daràn tó pé wọn ìyàwó yìí wọ́n pọ̀ náà ànábì máa ní sílẹ̀ náà ló ká bí máa. àbí bẹ́ẹ̀ kọ́ ni káwọn ọmọ tá a bá pọ̀ òun púpọ̀ wá ṣe dùn ṣe yára yára kí ló dé gbogbo àwọn obìnrin yóò bímọ tètè kí wọ́n kàn pa wọ́n pa agbára tó lọ fún àná láàrin méjì ọ̀pọ̀ kọ́dà ọdún kọjá lọ́dún mẹ́ta ni ló ti wá nínú àpọ̀lẹ̀. èèyàn lọ́dún mẹ́ta èèyàn mélòó nù ìdájí sọ̀rọ̀ bá níjọ́ mi lọ́dọ̀ gbogbo àwọn ìyàwó gbogbo ẹ̀ pẹ̀lú ìwẹ̀ kan ìgbà míì torí ẹ̀ lágbọ́n bẹ yẹn láti fi kìí pé pé àwọn pa wá sí. àwọn obìnrin wọ̀nyẹn ti wá ṣe pé gbogbo àwọn tí ẹ̀rọ ìgbé ọ̀gá tó bá débẹ̀ tí gbogbo àwọn tó wá fẹ́ làgbà kò yá wọn fún ẹ̀ka àgbà gbogbo ọlọ́run tó fọwọ́ bìmọ̀ gbogbo ọlọ́run tó fọwọ́ bìmọ̀. سيغرق عالم لما يريد لما النبي صلى الله عليه وسلم كما قال نبي الهديمة لما نبي بوابة خديجة بيكم يا وما مفع ماريا الكرسية ونبي بيكا سأعود بيما أعود بيما يوم يتعدى لما هو نبي قال بيما لحكمة يعلمها الله torí ọgbọ́n tó jókòó tó ṣe kọ́lọ́ ọ̀gá nìkan lọ́mọ. lẹ́yìn rẹ̀ anábì wa kọ hafsọ wọn kọ yìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ o anábì wa ni yẹ ọlọ́wọ́ àìsọ̀lọ̀ wọn kọ ìyàwó wa nítorí tó gbà kan fìtínà pọ̀ fìtínà pọ̀ táwọn obìnrin yẹn wọn ti fún anábì sọ̀rọ̀ wa àìsọ̀lọ̀ ọ̀gá wa nípa àwọn ìyàwó ànábì sì ní ummahat al-mu'minin àwọn ọ̀gá fáwọn obìnrin pátápátá àwọn ọ̀gá fáwọn obìnrin mùsùlùmí wọn jẹ́ kí ọ̀gá gbogbo ọkọ̀gbádùn gbà. ṣùgbọ́n wà láwọn kúrú táwọn àti káì àwọn obìnrin wọn fẹ́ pa àìsàn ti sùúrù sùúrù ló ti torí kìí ṣe jẹ́ làkọ́kọ́ kò sì ní jẹ́ jẹ́ ẹni òpin sùúrù nígbà tí wàhálà ń pọ̀ ọmọọ̀rọ̀ wa ọmọọ̀rọ̀ wa ara ń tí ọmọ tí àgbà rẹ̀ tó ti ṣe déédéé dákúrá nínú wa nù. ó ní ọ̀làjẹ̀bà gbọ́rọ̀ ẹ̀ kí apá lè fi yín wà tá n kò tẹ̀ gbọ́rọ̀ kánàbì lẹ́nu tẹ̀ gbọ́rọ̀ yìí. tọ́ ọlọ́run bá ti ṣe tán ìtàn ìgbà kọ́ gbogbo yín dànù pé ó fi àwọn ìyàwó mi tọ́ tí àti mú lọ́jà àrọ́ wọn yóò fi yóò fi wọ́n já àrọ́ yìí. obìnrin ẹni mọ́kùnrin náà ti ń kọ́ ní sáàtì ń ta ìbá ti ń àádì dáàtì ń ta ìhàtì ń tẹ̀yì báàtì wọ́n àdùkà. alukóraní ti sọ kalẹ̀ bẹ́ẹ̀. àtàwọn gbòòrò ń tọ̀lọ́kọ̀ fún na ẹ̀yọ̀ bẹ̀dẹ̀ lọ́wọ́ àdìwọ́ ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ ni the best of the best àwọn ètò tó dàbí lọ́lọ́lọ́wọ́ fi ákàlùkù àrò àtàgbéjẹ mọ́wọ́. sọ̀rọ̀ pé ìgbà tó bìnrin bá wà lórí ọkọ̀ tó wà tọkọ tí wọ́n ń jà tọkọ tí ń pọ́nlé tí ń gbé gẹ́gẹ́ tí ń buyè fún orí rẹ̀ lè wú kọjá bó ti yẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní wúra rẹ̀ tó kò sí rò àti pé tó ń bá tilẹ̀ lọ di ayé ọkọ̀ lọ pé ẹ̀mí rẹ̀ ó ti àná ìlú tó ń àtọkọ bá ti ti ń gbé gẹ́gẹ́ ti ń gbé gẹ́gẹ́ lóbi ti náà ti rìn wọ́n á máa ga apá wọ́n á máa ga ìjìká tó bá ní ìwé àti àwọn obìnrin tí wọ́n máa fi fóònù sí ní ìdíkà lẹ́nu àgbéwọ̀.

pípé òun náà ti di ẹ̀mọye bíkọ wọn kọ ọlẹ títí ẹ náà ẹnu kan padà lẹ́yìn torí ẹ bí wọn náà ti sọ̀rọ̀ à ẹlú bàbá mi ẹ wo gbàtí bìtínà ṣẹlẹ̀ sí àìsà tọbí ọmọ àrà á ẹ̀yìn ọgbàgbé láì bẹ́ẹ̀ náà lọ kó náà kó tẹsí náà. nígbà tó wà kálukú ẹni olóògùn tó ọlọlọmọ tí àmọ́ ẹsẹ sùúrù àmẹyẹ ọlọpàá sọ ọlọpàá sọ bẹsẹ àrùn àyè ìgbà àbẹtọ lọdọdọ ọmọ àìkú pẹ̀lú ẹsẹ tó wàhálà para ẹ nítorí bí àìsàn gbàgbé la àwọn ìjọba fún ẹni dání

torí ẹ̀wọ́ ọmọ mẹ́jọ ọjọ́ sẹ́nu jẹ́ ó dùgbọ́. nítorí di eléyìí àtọ́ pẹ̀lú ọkọ̀ lẹ́yìn. gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ́tò fún ọ̀kọ́ rẹ̀ dídá náà ọlọ́run kìlọ̀ fún wa bẹ́ẹ̀ ni tó ti wá lórí ahọ́n kálukú àtẹ̀tẹ̀ mọ́wọ́. àwọn bàbá yìí ni làwọn bàbá yìí rọ̀bí ẹ̀wọ̀ àbáyé. àwọn ọ̀fẹ́kọ̀ mọ wọn lù ìdí ọkọ ọkọ wo ọkọ tó gbogbo ọkọ lọ àti wá ju gbogbo ọmọ anabi adam anabi muhammed ọgbọgbọ wa ẹ ẹ fún ọpẹ sílé àwọn ọmọ wọn fún ọpẹ sílé àwọn ọmọ wọn abubakar ọpẹ sílé anabi sọlọ ẹ sì máa ń nígbà míì táyì tó ṣe nǹkan ìdílé táwọn èèyàn mi ò ní rí tó bàbá òun ẹ̀wọ̀n pé kọ̀fẹ́ kó fi kọ̀fẹ́ kó lè jáde ní ọkọ. sọ bákan náà rúmọ̀ rọ̀bí wa ẹ̀mẹ́wa kọ́mọ tàbí oṣù ọ̀mẹ́rin tẹ́lẹ̀ tó ń ti ṣe oṣù dáa ẹ̀ àwọn bàbá rere nù ẹ̀dọ̀ fún àwọn bàbá òfò àfẹ́fẹ́ àwọn ibi tí wọ́n wà yẹn ni ó ti máa di pé máa di pé tìmátẹ́fọ́ máa pé kí ni bóòlù ń ṣe bóòlù onílùú àná rí ìrora ọ yarí fún yìí ẹ̀dá fún bọ́mọ tọkọ náà yarí yíyarí ta ní òtúlé ká lọ́jọ́ kàbí tọkọ ní òtúlé ká tó àwọn bàbá rere ò sí tí wọ́n máa sọ fún ọkọ So torí ẹ àwọn bàbá rere làwọn náà táyà ìṣòro obìnrin kò sí táwọn ibi fẹ́ àgbọ̀ àgbọ̀ oríṣiríṣi jọba délé àwọn ibi fẹ́ máa ti fáà tí wọ́n fi èmi èmi tí ò bá ti kádàrà èmi ìwọ́ táyì ẹ̀rọ tó ní ìsìn báwo ni bí máa ń ṣe nu especially tó bá ń wọ́wọ́ rẹ tó tó kò sówó. tó lánàá ẹ̀jọ̀ ọ̀bẹ̀ ẹ̀lá lónìí náà ọ̀bẹ̀ ẹ̀lá lónìí náà ọ̀bẹ̀ ẹ̀lá ọ̀bẹ̀ ẹ̀lá. àti ti àpọ̀ nípa ìtẹ́jú máa le jù. Níjọ́tọ̀ wá fẹ́ yí ọ̀dẹ̀ padà ẹ wá lọ́rọ̀ ẹ lọ rẹ̀ pọ̀. ẹ wá ní òun òun tí ti kádà. Màmá rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ tipátipá ọdún rẹ̀ pọ̀ ń Àmọ́ so àbáwọn ìyàwó ìjà náà bìsọ̀ wá àti ẹ̀ gbọ́dá ìjà sọ̀ ni ó náà wọ́n lọ́dún oṣù méjì tó ní káwọn ètò ẹ̀ka kàlá báyìí dípò káwọn káwọn ọ̀dà náà ilẹ̀ máa jẹ àtúwọ̀dà yìí àtúwọ̀dà wọn náà lẹ́ni máa tó mi kí wọ́n lọ bẹ́ẹ̀ nìkan ń dé ẹ̀kọ́ ọ̀rọ̀ wọ́n wà yẹn àwọn obìnrin wọn protest nínú ilé wọn kí ló ṣẹlẹ̀ pé irú àlejò tó bá àjọyọ̀ náà láti wá dúró gbọmọ àlejò àdá. ipò ayé tó ti ayé owó tó dáa gbá ìlọ ni. àbẹ̀wò ẹ̀jẹ̀ ń tọ́ dáa. ìdáná ni mi ló gbé kalẹ̀ àríwá tó ló tẹ̀lé náà. torí má fi ọ̀dà jẹ́ pẹ̀lú pẹ̀lú ojúmọ́.

tòmùgbà tó bá ti wá ti bàjẹ́ tó ti pé ọpọlọ òfin ti wọn tó ọmọ àlọ́ ọ̀pọ̀ máa bọ̀ ìdèmí dá ń jẹ ojoojúmọ́ ẹ̀dá yìí gbàtọ́ ọ̀rọ̀ wa wá náà kó wà lọ tẹ̀lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dà èèyàn ní good training fún ìyàwó tó bá fẹ́ tó bá wà hàn wà àmì lọ àlà tí o bá sì sí wọn bá tẹ bá lè ṣe tí ìtẹ̀mí rẹ̀ ó fi tọ̀ ẹ̀ṣẹ̀ tán. lẹ́yìn rẹ̀ anábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ lọ́fẹ́ Zainab bint Khuzaimah bọ́nù Harith al-Qaysiya nínú àwọn ọmọ Hilal ibn Amir. lẹ́yìn tí anábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ti oṣù méjì péré ló ti lọ́dọ̀ àná ìjọ fi kú ara ọ̀nà àti mọ̀kìnyìn lápọ̀ náà oṣooṣù méjì ó kú ara ìyàwó ànábì náà ìyàwó tó fẹ́ lónìí tó kú lọ́la ọlọ́run ti gbàdá òfin wa ìyàwó rẹ̀ náà lápẹ̀ àbí ìṣe ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà bọ́lá máa ń gbé wà ẹ̀ pàdé ìyàwó rẹ̀ tẹ̀lé ìjẹ́ èyí torí ibú èyí torí ibú fún ọ̀rọ̀ jábọ́ lẹ́nu ìyá rẹ̀ ìyàwó ti kú torí ọ̀rọ̀ jábọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ kí lọ́ ara ìyàwó lẹ́ ẹ̀wà fídà ti pèlú pèlú tó lẹ́nu ìjọba lẹ́yìn náà alẹ́ ti wá sẹ́ fún mùsálẹ̀ náà ọmọ Abu Umayya al-Qurashiyya al-Makhzumiyya. ànábì fẹ́ ọmọ sàlámà ẹni wọn kún gan àwòrán ni wọ́n kú nínú àwọn ìyàwó ànábì Muhammad sọlọ́lọ́ àdìsẹ́lẹ̀ tó tilẹ̀ mi tó sọ ẹni tó kú gbẹ̀yìn ni Sọfíyà ìyàpọ̀ wa ń bẹ láàrin nípa pé dálẹ́ni tó so ìdí rẹ̀ ká ti tí ọmọ rẹ̀ rẹ̀ ló ṣe ìdí fún láàrin ìdàgbà mẹ́rin ní àdúgbò. àwọn kan sọ wọn dọ́gba ẹ̀ sálámà àbí òun ló ṣe ìdí láàrin ìdàgbà mẹ́rin Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àdúgbò mi rahimahullah àwọn ẹni rárá àbí ìtìtú sọ pé ọmọ rẹ̀ ló ìdí láàrin ìdàgbà mẹ́rin sọ̀rọ̀ láti ọ̀nà kò ṣe nítorí pé ọdún kẹrin lẹ́yìn ìdíjọ́ ìlànà ìṣòwòlá àìsílẹ̀ ni wọ́n fẹ́ àsìkò ni wọ́n ti fa ayé lẹ̀ ọmọ ọdún túmọ̀ sí pé ọjọ́ táwọn ẹbí fẹ́ rẹ̀ ọdún táwọn ẹbí fẹ́ rẹ̀ ọmọ ọdún mẹ́ta tó ọmọ ọdún mẹ́ta ابن الجوزي لطلاب الإمام أحمد الإمام مذهب حنابلة ابن الجوزي nínú àwọn àgbà olùmọ̀ ànábìlà sí. ìbámu àwọn ọmọ rẹ tá ló sọ yín kékeré fún ọmọ rẹ lókè yìí tó ti pé ìmáàmù Ahmed òwò tàn gbèsè ayé àkòwò tàn gbèsè ayé sálámà ayé ọdún tó máa nígbà ti sírù rẹ̀ náà wà sọ yìí. ẹ̀rí nǹkan mẹ́kọ̀ọ́ sáàrin ti ń lẹ̀ nínú ìjọ orí ní olójoojú náà lọ amadu náà lọ ṣùgbọ́n gbà tí ọ̀gá ẹ bá ṣàtìṣe ẹ̀rọ àtúnṣe rẹ̀ pẹ̀lú adam ó ní ó ti ṣe kó dé pé ìmáàmù ahmed wọn ò rí ìtàn bí ọjọ́ orí sálámà ti ṣe máa nígbà táwọn ẹ̀ṣọ́ wa àtẹ́lẹ̀ àtẹ́lẹ̀ kékeré tí wọ́n fẹ́ ìyá rẹ̀ èyí pé.

àrẹ́bí ò bùkátà kóbìnrin oníwàlí wọn ò bùkátà kóbìnrin oníwàlí wọn tó fẹ́. ọ̀gbọ́n yìí ìdí ni wípé àrẹ́bí fẹ́ ọmọ àbíbà ọba abájá olóso yìí bí wàlí rẹ̀ wá ní. bákan àríwá àwọn obìnrin tó fi ń gbé tani wàlí wọn ọ̀gá ń bọ̀ tuntun pé ọlọ́run bá gbára lórí fáànẹ́lì sọ̀rọ̀ wà lùsẹ̀lẹ̀ tẹ̀lé ìfihàn wípé ànẹ́bí sọ̀rọ̀ wà lùsẹ̀lẹ̀ ọ̀rọ̀ fífẹ́ ìyàwó tẹ̀ ọ sọ̀rọ̀ fífẹ́ àwọn àlùmọ́ra ní pé wọ́n máa ń òbí ọ̀gá ọ̀hán ló fi ọmọ sálámà lóṣù ìdílé sọ̀rọ̀ bá àdìsẹ̀rẹ̀ torí pé ọmọ ọ̀nkù mùsálámà ni ọmọ àjẹ ọmọ ọ̀nkù mùsálámà ni ọmọ àjẹ torí rẹ̀ lànà ìṣòro bá àdìsẹ̀rẹ̀ sọ pé fúnmi àrùn wọ́n ọmọ àtúnyì àbí mùsálámà sọ pé wọ́n ọmọ àti dẹ́kun oṣù èjì láàrin wa àwọn ẹlòmíì wọn rò pé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ní ń báwí wọn mọ̀ pé ọmọ rẹ̀ ní ọ̀pọ̀ ní ń báwí gbogbo bàtà ti jẹ́ àná ìṣòro mùsálámà lọ́ ọgbọ́n pọ̀ ọgbọ́n pọ̀ láàkà ìpọ̀ wọ́n èsì dẹ́pẹ́ eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run ẹ̀jẹ̀ apábọ̀ lóbìn tó ọgbọ́n púpọ̀ ọgbọ́n púpọ̀ ra tó tó gbà fún ọgbọ́n púpọ̀ nínú àwọn olóyìn ti ká nígbà tó kọ́ rẹ kú tí wọ́n ní ẹ ẹ

ìyẹn títọ̀ máa ń ṣàdúrà àràdúrà lọ́wọ́ mọ́gọ́ oníkọ́lọ́ ń fún ọ lówó ojókòó ka yàrá oníkọ́lọ́ ń fún ọ lọ́kọ òórùn káyé torí ẹ̀ ń lò fẹ́lẹ̀ mọ́ nígbà tó fẹ́ tọrọ àti wọ́n ní kọ́ tọrọ bẹ́ẹ̀ tó tà á tá a wá náà tó sì lè dáa ju àbùsálámà lọ ìgbà máa ṣàdúrà báwọn. wallahu ya'lamu wa antum la ta'lamun ṣùgbọ́n lọ́mọ èèyàn láti máa ṣàdúrà bẹ́ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn tá ló padà wa Muhammad sallallahu alaihi wasallam ẹrù bàtà wọn yẹn yarí nígbà tí wọn lọ sí sóṣòṣò dẹ́yìíyà tó padà hàn pé wọn ní rí mọ́káwọ̀ tí wọ́n ní kó tàhálò tí wọ́n tàbí kí wọ́n pa kí wọ́n ti parí tàbí kí wọ́n bẹ̀ kálukú wọ́n ti dìgbà táwọn ọ̀gbọ́. تبي لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون تبي على النبي ودودون خلاص فايتين توفي عن النبي صلى الله عليه وسلم ẹni tá a bí ìnàtọ́jú òdodo ala àlẹ́ ìwọ mọ́sálásí fa ní àlẹ́ ìjọ bẹ̀rẹ̀ ẹ̀yìn bẹ̀rù àti ìwọ ẹ̀sìn ní ká bọ́ra rẹ̀ ẹ̀sìn mọ́kó ní ọlọ́mọdé afẹ́fẹ́ pẹ̀lú obìnrin ẹnìkan bọ̀ wọ́n bọ̀ ọlọ́kàn jẹ́ lójì ọwọ́ wọlé ọdojúrú òun gba ló jẹ́ fúnra tó nígbà tó yẹ jáde ọlọ́dẹ orí tí orí wo sẹ́nu nígbà orí rẹ̀ bá rọ̀ kó wọ́n tó kó tẹ́lẹ̀ ẹ̀yọ̀ kan ọjọ́ adìmẹ́wàá báyìí nítorí pé tiẹ̀ ti tiẹ̀ ó di mẹ́ta tó yẹ tó ti ẹ̀sìn yẹn nú tó yẹ kó béèrè tó ní tó yẹ kó kó dúró sí ẹ̀rọ ọkọ mi tó sí ọkọ̀ pọ̀ ti rẹ̀ tá àwọn náà ti fẹ́ lọ bèèrè pé ah, ẹ̀jẹ̀ lọ bí bàbá tó kéde ṣe wọn pé ẹ̀sìn tó yí ẹ máa lọ bọ́ àwọn àbọ̀ nìyẹn torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́dún àkùnrin ti wà lábọ̀ lọ́dún àwọn ọmọ wa lábọ̀ tó yẹn ń bo káàkiri láti gbọ́n tó torí ẹ̀ omi tó bá gbọ́n oníṣẹ̀ṣẹ̀ máa retí pé kọ́kọ́ sọ tó pàtọ́kọ̀ ti bàjẹ́ fún omi tó bá gbọ́n lọ sójú ọkọ yọ̀ọ̀rọ̀ sọ yọ̀ọ̀rọ̀ fẹ́ kọ́ máa rí ìṣòro lójú rẹ gbogbo gbà tó bá ti dójú dé àrùn dé ìdá tí ò sí ọkọ mi kí ló ṣẹlẹ̀ obìnrin kà fún ẹ̀sẹ̀ gbàgbọ́ ọkọ mi ọkọ mi kì í dé òsì àti sọ àti tẹnu mọ́ ẹ gbogbo tó máa ń fẹ́ kó gbọ́rọ̀ jọ rẹ nù tó sì fẹ́ kó súnmọ́ tó fẹ́ kó fẹ́ràn rẹ èyí tó jọ pàwọ́ àti ẹ̀pọ̀ mọ́ ẹ fi tọrọ tó máa bá a sọ̀rọ̀. kẹlẹ ti rákò ju ìrọ́lá nẹ́bí kan yìí àyè ìṣẹ̀lẹ̀ àti arẹ́sì ti arẹ́sì ti arẹ́sì ìwọ bàbá mi ìwọ bàbá mi ìwọ bàbá mi bàtà lè sọ lọ́wọ́ àìsẹ́lẹ̀ tí wọ́n fẹ́ kí àbùkọ́ lè fọ́ gba ìsìlám

الدور تريد إليه أم سلمة رضي الله عنها هو طيب الله شوفي شوفي كيف báwò gbogbo àwọn obìnrin kú àwọn náà má ti fi àmọ́ wọ̀ ọ̀dà. ó wà wọ́n ojú àlẹ́ lè sọ́ọ̀bì ẹ̀ oríṣi ń bọ̀ kan tí òṣìṣẹ́ lọ́kàn yìí lọ́kàn jẹ́ wọ́n ń pa àwọn èèyàn láti pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n ò sì tẹ̀lé tè á omi ìjọ tẹ̀lẹ̀ ní pé ṣé kí n jẹ́ irú kí wọ́n ṣe ọ̀pọ̀ yẹ̀yìn náà yẹ bẹ́ẹ̀ ẹ̀yìn àkọ́kọ́ lọ bẹ̀rẹ̀ bí kẹwàá àwùjọ ọ̀sẹ̀lẹ̀ ìní pé bí èèyàn bá ní àwọn ọlọ́gbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọgbọ́n àti ẹ̀ lóòótọ́ lékèlè àwọn tí a ti kó kéde ọ̀hún gbọ̀rọ̀ rẹ̀ rẹ̀ wọ́n bá a yìí wọ́n sọ di nǹkan mí lójú àwọn. torí ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá dáhùn pé afọgbọ́n ọlọ́gbọ́n sọ fún wọn yìí jẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀. ká àti bẹ́ẹ̀ ni ìyá ọ̀pọ̀ gbọ́dọ̀ ẹ̀rẹ́ ìbọn ta ọ̀gbọ́n ẹ̀rọ ọ̀rọ̀ ta wí

wọ́n máa jẹ́ kẹ́kà wọ́n ní àwọn èèyàn fẹ́ fàbẹ́ síra wọn ní ìlú. ẹ wú wá ẹ̀yìn ọ̀nà pé wọ́n sálámà pọ́n ònìyẹn ànábì fẹ́ ṣé eléyìí ọyẹ fún ọfẹ àbí ọyẹ fún ọfẹ náà tọ́ ẹ̀gbọ́n wa pé ọmọ bẹ́ẹ̀ sàánú ọmọ bẹ́ẹ̀ ṣèkú àníyàn gbọ́n náà wọ́n tún wá lẹ́sìn tó ń torí délé ọ̀dọ̀ wọ̀ wá. tó lẹ́yìn rẹ̀ àlejò ọ̀sọ̀rọ̀ wà wà ní wà ní sẹ́lẹ̀ wọ́n tún wá fẹ́ lẹ́yìn ọmọ sàlẹ́mà á gbogbo àwọn ẹ̀wà ní sọ̀rọ̀ àti ọ̀gá ni wọ́n wà wá gbogbo ìjọba sí táyì rẹ̀ ẹ̀rí pé àà tó kàtó wà tó tó dáa tó ìjọba tó bí lẹ́nu tó wọ́n náà à kankan kéré tó ètò wọ́n tún fẹ́ Zainab bint Jahsh láti inú àwọn Banu Asad bọ́lọ̀ Khuzaimah ó jẹ́ ọmọ ọmọ ẹ̀yà bàbá ànábì sallallahu alaihi wasallam tó ń dóbi ìyá rẹ̀ ọmọ ẹ̀yà ló jẹ́ ìbá rántí nínú àwọn obìnrin tá a dárúkọ tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà fún ànábì sallallahu alaihi wasallam. nínú àwọn obìnrin tọ́jú ọmọ ìyá fún bàbá ànábì ọ̀kan nù wọn ló dání lóbi Zainab ẹ ti mọ̀ pé bàbá ìyá ma àwọn tẹ bá wá sí bàbá àníyà dorí wò ó nígbà àwọn èèyàn bàbá fún ọmọ tó lù àwọn èèyàn ìyẹn ńlá ni ayé wà ń jókòó àwọn èèyàn ìyá rẹ̀ ṣé ń tọ́da ló sí ń tí ọ̀dà ló sí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti bẹ́ẹ̀ láyé olùkọ́ àwọn èèyàn bàbá òun kò sẹ́ni tó mọ̀ wọ́n lù àmọ́ àwọn èèyàn yóò mọ̀ ṣà wá òun náà sọ̀rọ̀ wọ́n fẹ́ yí síbẹ̀ ní pé àgbà ọmọ tó máa ń wá appointment tó fà wọn lọ bàbá kan kéré bàbá kan sì ṣe yẹpẹrẹ. ẹ̀yà nítorí ọ̀rọ̀ ọma pé bàbá tí ẹni bàbá rẹ ọ̀nà àrùn bàbá rẹ ni góòlù rẹ. ìwọ́n tó bá mú bàbá bàbá tó bá ti bàbá wọ́n padà tí wọ́n ti bàbá rẹ fún ọ tó kú ìjà fún ọ. tọ́ nígbà tó bá ń jó tó bá ń jó ìjọ ìjọ kan níjà nígbà tí ìjà bá ẹ dákun ẹ ṣe bàbá yín náà ní bàbá màmá wà pàpà màmá yín ṣe ṣe bàbá yín ni fa bàbá àti ẹni tó rẹ kí ló wá burú ló kọ bàbá rẹ kí ló burú tó ti tó burú ṣé lọ ọkọ tó bàbá rẹ wà àdúgbò torí bẹẹni asad ni ó fi jáde sẹwọn fún wọn ní fìtì sára ìyá rẹ àwọn èèyàn bàbá rẹ ni. zimzim yìí lọ́lọ́run ti torí rẹ̀ sọ àyà ìkàlẹ̀. فلما قضى زيد منها وطرا زوجناكها lẹ́yìn ìgbà tí zayidu tó fi gbọ́ bùkátà rẹ̀ lára zainab tọ́jú gbádùn rẹ̀ àwọn ọlọ́run ọba wa fi Zainabu bint Jahsh àti fún wa nabi Muhammad sallallahu alaihi wa sallam. Zayd yẹn òní ibnu Haritha tó fi sí pọ́blẹ̀ Islam Zayd ibnu Muhammad ni wọ́n pè bébé ìlú ọmọ anabi Muhammad sallallahu alaihi wa sallam. Anabi ti sọ́mọ́ ti sọ́mọ́ anabi ẹrú ni sáà nàbì jogún. lọ́dọ̀ ìyàwó rẹ̀ Khadija ṣùgbọ́n gbà tí àwọn bàbá rẹ̀ tí wọ́n wá ká tó táwọn lọ rà padà lọ́dọ̀ ẹni tí ó ti torí olówó abiyì ni gbà tí wọ́n wá Khadija ní Mẹ́kà tó ti gun ànábì sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ débi pé gbogbo gbà.

onye ní si ò lè fi ní ṣe pààrọ̀ fáwọn Muhammad sọ̀rọ̀ lọ àjọ dà torí àwọn ọ̀wá lè ti pọ̀ jù. tọ́ nígbà tó wí bẹ́ẹ̀ lànàbì sọ̀rọ̀ lọ àjọ náà á ní látẹ̀lé lọ mọ́sọ́dọ̀ náà òbí Zaidu ibnu Muhammad lọ́dẹ̀ Zaidu ibnu Haritha ṣùgbọ́n dé

ṣé yọ máa gbé kọ bàbá ń bàbá tí bàbá ń bàbá ó ti láti yàn kọ ìyàwó àgbo kọ bàbá lẹ̀ ń jẹ́ bàbá wò sí bàbá yẹn bàbá rẹ̀ kó kọ bàbá máa tó ọlọ́ọ̀ni bàbá kálukú ni ẹ máa pè máa ara náà ní ìyàwó téèyàn ti ń ẹbí bàbá Harun bàbá rẹ̀ ní Harun ọwọ́ afi ọkọ ọkọ yẹn òun á jẹ́ Salman sọfíyẹ́tò Haruna títí tó fi tẹ́sẹ̀ tẹ ẹnu ọ̀nà ilé lọ́ba di sọfíyẹ́tò túnlẹ̀ máa nà kí ló yí padà ẹni tó ti lọ́kọ̀ọ́. tóbi èkú ọkọ bàbá rẹ náà ní ọmọ ẹ̀jẹ̀ àwọn àdéhùn tẹ̀ rí dáadáa gbogbo obìnrin kan tó bá ti gbàdé ìtò àkókò bàbá rẹ̀ wọ́n máa wú pẹ̀lú ẹ̀ kò sí èyí máa wú ọkọ ọkọ wọn lọ ìyàwó sọlá ìṣẹ̀lẹ̀ pé ó mú sálámà ìyàwó ànábì sọlá ìṣẹ̀lẹ̀ àmọ́ pé ẹ àìsàtú muhammad kéńjẹlẹ gbogbo ọlẹ ń kà tí wọ́n sọ pé lẹlẹbù muhammadu ẹgbẹ́ sọ pé kàdíjẹtù muhammadu torí ẹ kàkíyè sára tọ lẹ́yìn ìmọ̀ àríjà yìí olọfẹ zainab lẹtùjà tọ ti

ìláwọ̀ wa àti kọ́kọ́ àfẹ́yàwó ọmọ ẹni. náà lọ́nà sọ pé wọ́n tó fi lẹ́sẹ̀ kẹ́rọ lọ́ọ̀hún ọbẹ̀ ni òun ti pamọ́ sínú ọkàn rẹ̀ tọ́nà ọgbọ́n padà mú jáde. báyìí ọlọ́gbẹ́ jáde ó gbé hàn pé àlẹ́ àti fi zainabu yìí fún anabi Muhammad sọ̀rọ̀ kọ́mọ̀bà àti ìdààmú fáwọn mòmìnì ti dààmú ọkàn fún wọn lórí àti fẹ́ àwọn obìnrin àwọn ọmọ wọn tí wọ́n ti sọ́mà ìyẹn nípa ẹni tó fi sọ́mà tó bá kọ́ ìyàwó rẹ̀ wọ́n lè fẹ́ àmọ́ ìyàwó rẹ̀ tó bá kọ́ tó bá pọ̀ ọmọ tó bá pọ̀ ìyàwó lẹ̀ ó lè fẹ́ kí ni ó lè fẹ́. báyìí ìlọ́fà ìnílé iná fi ń ti ló fi máa ṣe báyìí láàrin àwọn ìyàwó ànábi sọ̀rọ̀ na ara ilé kọ̀dọ̀ gbọ́dọ̀ ni ọ̀lọ́ ọkùnrin kọ́ fi fẹ́ta ìdàmà wá. ìgbà wà báyìí ló láti òkè àwọn sọ́nà méjèèjì lọ́nà tètè mi falẹ̀ yìí ọ̀tá àbí kálukú ló ní àwọn tó ń gbà. tọ́ yẹn tí wọ bàbá rẹ àbí ẹnìkan àbí mi Allahu dàbí o. àyíká ló sọ pé kó mi hàn gbọ́ <laughs> pẹ̀lú ipò díẹ̀. lẹ́yìn na, kàdíjà ọ̀sọ̀ pé a ọ̀ gbọ́dọ̀ náà rán màlẹ́kà pé kọ́ bò kí mi ìwọ kọ́ tí wọ́n sọ fún ọ lórí kálukú pẹ̀lú iye díẹ̀. gbogbo àwọn ìyàwó àlejò àní ni wọ́n ga nípò. tọ́ nínú nǹkan tí ó jẹ́ tí ó jẹ́ àdáyẹrí náà yàtọ̀ sí ọba ló fi fún ọlọ́run ni yìí rẹ̀ ni ìfẹ́ òfin láàyè káà ilẹ̀ àbí wọ̀lí wọ̀lí yìí ti zainab ní ti ní dání ọlọ́run rabbul alamin kàfá ha dáálé kàjárafa eléyìí tó ní àgbéga ipe ọlọ́run ra ni wọ̀lí yìí tiẹ̀ tó fún àmẹ́lò Muhammad sallallahu Zainab yìí kú ní kíá tí ọmọ rẹ̀ tó kọ̀tọ́ lórí ọmọ àìmú tó di kàlífà. Àti sọ tẹ́lẹ̀ sí ìyàwó Zain bọ́nà àìsà ló jẹ tẹ́lẹ̀. Àrẹ́bí ti ti mú Zain lọ́mọ tó fi sọ́mọ. Ìgbà tí Zain nítorí káwọn àjọ ànábì ò lè bá wà ànábì kọ́ ṣe pé gbogbo àwọn ẹni tá a bá fi sọmọ tí wọ́n bá kọ ìyàwó lẹ̀ a lè fẹ́ àwọn ìyàwó wọn. torí bọ́lọ̀ fẹ́ gba fífi ọmọ ọlọ́mọ sọmọ jẹ́ tí kò lè jọ́mọ rẹ torí tó bá jọ́mọ rẹ ni kò bá ti tọ́ púpọ̀ ṣe kí ni kò fẹ́ ìyàwó rẹ. ẹ̀sùn àbíwì ṣé àwọn gbọ́ fún yín ànábì fọ́ọ̀sì zéètù kọ ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ lè fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lè ti wọn lọ àbí tẹ́kìn tẹ́kìn nígbà tó ń bí nǹkan láyé mo rò bóyá kò sí dọ́dọ̀ bẹ́ẹ̀ sọkúsọ ni ànábì ọ̀kọ́ sẹ́ni bọ̀dì zéètù lọ́nà ọ̀nà kọ ìyàwó rẹ̀ obìnrin òsì tẹ́láyé ọlọ́run ní ilé ìrẹ́ nǹkan ọ̀fẹ́ nítorí ṣètùmẹ̀ tí ń ìjọba fẹ́ fi mú sẹ́ni pé àdáwọn obìnrin àwọn ọmọ tẹ̀ pé lọ́mọ tí èso ọmọ yín kọ́tọ̀ fi ń tẹ̀ fẹ́ nǹkan kan náà wọ́n ń lè kalẹ̀ àtẹ̀rẹ̀ gbáàpù fẹ́ kó àwọn èèyàn yókù lọ́mọ ti kí ni lọ́mọ lò tọ́kọ̀ àlọ́. lẹ́yìn náà anábì sọ̀rọ̀ wá àdìsọ lọ wọ́n fẹ́ fi ọmọ ọmọ àbíyẹ̀bẹ̀ wọn bẹ nínú àwọn ẹrúgun àwọn ẹrúbìnrin tí wọn kú lójú ogun táwọn ìṣòro bá àìsàn àti ọjà àwọn àbànú mọkànlá. ìwé rí ẹ̀yìn wá bá nàbí sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ tí káàbí ọ̀dà kúkú ràn àwọn lọ́wọ́ kó làwọn ti ṣe táwọn ti san owó tí àwọn fi gbọ́ lóko ẹrú. ẹ dákun ẹ̀ràn mi lọ kó o ní fi owó yìí san tí lóko ẹrú ànábì wa bá san owó tọ́tẹ́ kù tí wọ́n san fún ẹni tí wọ́n pè fún. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ wà fẹ́. ẹjẹ́ ìpè ọ́ èdè kan sọ pé kò burú kò burú àfẹ́ ọ́ ìwọ tí yóò san owó fún à ànábì san owó ẹ̀yìn rẹ̀ lànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ wọ́n ti kí ni gbàgbé fẹ́ sànù rẹ̀ ni àbí wọ́n sànù rẹ̀ mo ẹlòmíì ni wọ́n fẹ́ sànù tí wọ́n fẹ́ sànù rẹ̀ ni àbọ̀ kọ́kọ́ sànù rẹ̀ kó tó fẹ́ ẹ̀hún ṣé fífẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ àánú rẹ̀ ni àbí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yọ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ níbi wọ́n sànù rẹ̀ wọ́n kọ́kọ́ sànù rẹ̀ ẹ̀yìn ìgbà náà ni wọ́n wá fẹ́ àlẹ́yìn ti fọ́ ti ẹnìkan tó kọ́ fẹ́ ọ̀rọ̀ sábà pé ó gbé dé bẹ́ẹ̀ rẹ̀ lá àlẹ́yìn fọ́ ti ẹnìkan lẹ́yìn náà àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ Habiba orúkọ ọmọ ẹgbẹ́ rọ́ńlà ọmọ àbí Sufyan radiyallahu anhu. ní tí ọmọ Habiba ti bẹ ní Habasha tó ṣe hijira lọ́bẹ̀ oúnjẹ Ànàjáṣí olóba nàbì fún ọ̀rọ̀ àbíbà sọ̀dá pé ànàbì fi ara tètè gbogbo ànàbì o ìtọ́jú yé wa o. Owó dára ti sọ̀rọ̀ bá àdìsọ́lẹ̀ wa fún ọ̀sọ̀dá pé ní àgbọ̀nmíyẹ́ dìnnà yé tètè rà mú nǹkan gàárì o. Àgbọ̀nmíyẹ́ dìnnà ẹ̀rọ ni sírò rẹ̀ pure mathematicians. twenty dinar ilé yóò ní ju bí ọ̀dà ká tá a bá zero náírà sí gold kápẹ́ twenty dinar yẹn ní two hundred and fifty thousand naira two hundred and fifty thousand naira yẹn twenty dinar mélòó láàrin ní four hundred twenty àjẹpẹ́ two hundred and fifty thousand times twenty mílíọ̀nù mélòó five million lànàbì kan sọ̀dà kúrò kó yé bì you can now see sunna in practice ìwádìí tó tún wọ́n di five naira fifty naira five hundred naira five thousand naira fẹ́múlò káàtó pé kúrò bẹ́ẹ̀rì ọ̀gbọ̀nmíyẹ̀ dìnnà. Subhanallah kò kéré.

wọ́n gbé ọkọ̀ àlejò ayé wọn wá dá sí tuntun sílẹ̀ ń ṣe gàdẹ́ sí àwọn gbé ìyàwó lọ sí ọkọ̀ lẹ́wọ́ adájọ́ báyìí ẹgbẹ́ àtẹ̀yìn náà fún àtẹ̀yìn náà fún àwọn abayín àwọn abayín kí ló mú àwọn abayín ìyàwó la gbé wa àwọn obìnrin ìwádìí kọkùnrin ọ̀ wá ẹ̀ mọ̀ àbẹ́ máa lu kílẹ̀kì ẹ́ ìlú ọ̀ma ẹ máa lu kákàrà kọ́tọ́ kọ́tọ́ wọ̀lọ́à torí ẹ̀ àwọn kan sọ pé lóòó. ibi tètè bá nàbì sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ tètè fẹ́ ndị àbí bá lọ ojú ìṣẹ̀lẹ̀ ni pé Abu Sufyan rọ̀bí ọkọ̀ àwọn àlọ́ nígbà tó ti wà ń kéde yìí ló ti sọ yìí pé òun mẹ́ta nínú yẹn owó ti obìnrin kan fún ọ tẹ́tẹ́ kó lọ rẹ jù nínú àwọn obìnrin wọn ni kò kó lànà tètè wá tí ó gbà ẹ̀ka lọ́dọ̀ wa a ní yẹ lànà tètè fẹ́ tí òun gbà ẹ̀ka lọ́dọ̀ torí pé àkọ́kọ́ ni pé ó mú àdìgbà ẹ̀ mùsùlùmí lọ àbótú jẹ́ àdìgbà náà tètè rí lọ wọn káàbọ̀ láyọ̀ kó lọ wà lè yẹn alẹ́ mùsùlùmí tètè rí òun jẹ́ wọlé ìfọ̀mùsùlùmí tètè rọ̀ yàtọ̀ sílẹ̀ ìmọ̀mù ahmed ti ẹ̀sọ́ wípé fífẹ́ ìyàwó ànábì sọ̀rọ̀ àti nàkókò káàtà wọlé fífẹ́ ìyàwó ànábì sọ̀rọ̀ àti sọ̀lẹ̀ kókò káàtà wọlé. sọ̀rọ̀ ìsọ kókò káàtà wọlé ànábì sọ̀rọ̀ àti sọ̀lẹ̀ ń bẹ̀yẹn màjáyé òdìdípò wàlí mẹ́. eléyìí túmọ̀ sí pé àlùwìláyà ẹ̀tọ́ kọ́ ọjọ́ nítorí obìnrin lọ́kọ ẹ̀tọ́ ni tọ́lọ̀ ọba fún ọ ó sì yẹ kó lè mójú tó wọn fọwọ́ ara rẹ bàjẹ́ o ìwọ bàbá wọn fọwọ́ ara rẹ bàjẹ́ ọbẹ̀ nínú àwọn bàbá bàbá tó ṣe ń gbé yóò fi ọwọ́ ara rẹ yóò fi gba ẹ̀tọ́ yìí jẹ́ tí gbọ́dọ̀ púpọ̀ fẹ́kọ̀ máa yọ ọlọ́kọ̀ látàrí àwọn kọ̀ǹtíṣọ̀ òkú kan tí ọmọ yìí kalẹ̀ àbíkẹ́ ti báyìí àbíkẹ́ ti báyìí. níbi ìbá fún orúkún mọ́kànlélógún wá àtòbí àbàdà mọ́kànlélógójì àti ìkò gbogbo kéde ẹ̀ẹ́dì ìdílé ẹ̀yàwó. Àwọn àtẹ̀tẹ̀tẹ̀ bàbá olùdó ajá tari méjì. Kí tẹ̀ fẹ́ tó gbà àwọn tí jẹ́ àwọn bàbá àwọn olùmọ̀gbà. Ẹ wá sọ bàbá yìí ọ̀gbọ́n. akúrò káwọn mí nínú fámìlì yẹn péjọ bí bàbá yìí ọba sáńkà yìí ẹ̀yin fi ọmọ lọ́kọ̀ sí ní ọ̀yà àwọn olùkọ́jà rẹ̀ sí ní egun lé àwọn rẹ̀ àwọn wa sọ ìpè ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyíṣẹ́ lọ sọ ìpè ẹ̀yin ẹ̀kútẹ́lẹ̀ fún pọ̀tùlù fọ́ọ̀n wọlé ju mẹ́lẹ̀ wọlé yẹlẹ̀ nígbà tí àwọn ń tẹ́ ẹ̀kọ́ fọmọ lọ́kọ̀ tẹ́ wá ara fún àwọn ológun láti ẹ̀yin tẹ́ ní àtẹ́lọ́wọ́ ẹ̀yẹ fi ọmọ lọ́kọ̀ darí nígbà tó bá wo sùn wọ́n ti kọ́ wọn ti lọ mọ́ àwọn lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbà kan òbí sọ̀rọ̀ bá àlùfẹ́lẹ́ láti tẹ̀lé mẹ́rin lọ. ṣùgbọ́n kó gbà fáwọn adájọ́ ọmọ lẹ́yìn àgbẹ̀bí sọ̀rọ̀ bá àlùfẹ́lẹ́ láti tẹ̀lé ayọ̀ mẹ́rin. eléyìí ó ń bẹ nínú ọ̀sọ́ èso ìrìnàlẹ́ sọ̀rọ̀ bá àwọn kan tó jẹ́ àdáyẹ̀rí àmẹ́rí àtẹ̀tẹ̀ ìyẹn ni pé ọlọ́ngbà tó kọ̀ fẹ́ ṣùgbọ́n àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ọlọ́ngbà tó kọ̀ fẹ́ gbogbo ètò fẹ́ ìyá iye ọ̀nàrẹ́ ìnà àhìlẹ́lẹ̀ àlẹ́kà ìwádẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ lẹ́tọ̀ fọ́ ṣùgbọ́n wọ fẹ́ǹkẹ̀ tó wà kọ́ ọ̀rẹ́ fún mi nà nìta ìmẹ́tẹ́lẹ́ wọ̀ tó lẹ́tẹ̀ wọ̀ rúbà fún wọn fẹ́ méjì mẹ́ta mẹ́rin ọ̀pá yìí ọ̀gbọ̀dọ̀ fẹ́ ju báyìí lọ eléyìí tó túmọ̀ àti tètè kan fẹ́ yàwó mẹ́fà ẹlòmíì ní yàwó mẹ́jọ sọ̀rọ̀ ẹlòmíì fẹ́ yàwó mẹ́wàá kọ́dà ẹni tó ní mẹ́ẹ̀ẹ́dógún wa kọ́dà àtúgbọ́n nípa ẹni tó fẹ́ ní tó fẹ́ yàwó mélòó seventy ninety six mẹ́rìndínlọ́gbọ́n ṣọ̀rọ̀ àná wọn. gbogbo àwọn eléyìí ni wọ́n sábẹ́ òfin ọlọ́ọ̀ ọlọ́ọ̀ gbàgbọ́ bí àwọn mẹ́rin mẹ́rin péré tòrò ṣe jẹ́ nù. mẹ́rin náà méjì mẹ́ta mẹ́rin gbogbo ẹni ṣe pẹ̀lú pé tó lè ṣe dọ́gba láàrin tọ́ba ti lè ṣe dọ́gba láàrin ọtí kálukú lẹ́yìn bàbá rẹ̀ náà kárí sọ. Tó bá bàbá èèyàn orúkọ wọn ni orúkọ tó jẹ mọ́ ẹ̀bọ òdágbèmí fábùnmi ògúnmú ìwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ bàbá rẹ náà lọ máa jẹ òfin yí ọkọ bàbá rẹ padà tí bàbá ń jẹ ni máa kó lè bá a máa yé pé láti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun tiẹ̀ ti jáde wá. bàbá rẹ lè jẹ́ kékeré lọ́tọ́ náà ti wọ́n sùn. torí ẹ̀ náà olùmọ̀ á ti sọ pé sẹ́nìkan bá gba ìgbà tó jẹ́ pé bàbá rẹ̀ ń jẹ́ ìdíjẹ́ àbí bàbá rẹ̀ ń jẹ́ Jacob. àbí bàbá rẹ̀ tó ń jẹ́ Joseph ìgbà gba Islam ó wá tù láti máa jẹ́ Abdulrahman táwọn pè Abdulrahman Jacob Abdulrahman eh, Joseph so àníwájú báyìí pé Abdulrahman Yusuf wọn pé sọ pé Joseph dáhùn ni Yusuf. àgbọ̀dọ̀ pé ní Yusuf Joseph Abdulrahman Abdulrahman Ayédè àdìsọ́kè ha so orúkọ tí wọ́n jẹ́ gẹ́gẹ́ jẹun lẹ́sìtì ẹ̀ gbọ́dọ̀ bá yí padà tẹ̀lé ìjẹ́ ló ti jẹ́ wọ́n tún wá ló burú. tí wọ́n ti tó pé orúkọ yẹn dá sí ní ti tẹ̀lé bọ̀ kọ́mọ́ ẹgbẹ́ kó wá sọ bàbá rẹ̀ ní Abdullah bani Abdulrahman Abdullah pọ̀tọ́ tẹ̀blé ìfẹ́ fi hàn kó bàbá rẹ̀ gba Islam gba Islam awam awam gogoyin ọwọ́ ọ̀kan tó wúlò náà ti sọ fún wa gbogbo àwọn kan tí ò bá ti tí ti wá láǹfààní lẹ́sẹ̀ tó ràn ilẹ̀ wa ẹni pé àwọn tó ń kọ̀wé orí wọn púpọ̀ gbogbo àwọn kan tí ní ti wá láǹfààní lẹ́sẹ̀ tó ràn mí kí ló dé tí zéèdù tó talọkọ talọkọ dání lẹ zeyidu kọ zeyidu abudulayi ẹ̀yìn rẹ̀ ní sẹni. ìyẹn jẹ́ lóru dé tuntun lè sọmọ rẹ̀ ní lóru dé kọdá kọmọ rẹ̀ tó kọ bàbá ìkọsà ní dáhùn àbí èyí kálẹ̀ ń tọ́jọ́ bẹ̀ yín lóru dé nìyí ó lè jẹ́ pé bàbá rẹ̀ ó lè jẹ́ ọmọ sọsẹ́nà pé màtí wọ́n sọ pé lóru bí ni bàbá ń jẹ́ lóru ọmọ sì ń jẹ́ lóru ó sì ti kí màmá sọ pé gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n inú rẹ̀ kọ́nà jẹ́ bàbá lọ́dọ̀ rẹ̀ ìdílé ọ̀dọ̀ àbúrò àbí èmi dẹ́rù nítorí ẹ̀ ẹ́ dẹ́kọ́ ọmọ olóko tiẹ̀ lọ́tọ̀ tí bàbá náà mi tiẹ̀ lọ́tọ̀.

agbọ́nsọ́lá rẹ̀ wu ọmọ. Ṣé òde tó wá tọ́ láti kọ́ ẹ pé àmọ̀ sọ́lá rẹ̀? Ṣé gbogbo dáhùn yẹn bá ti ṣe lọ́tọ̀ ni? Ṣèmọ̀ kó fi ọlọ́ọ̀lẹ̀ ń béèrè báyìí. Ṣé àwọn èèyàn ṣe nǹkan lọ́wọ́ tí wọ́n ti pọ́tọ́? Èdè bẹ́ẹ̀ ti béèrè nù. Ẹ béèrè ọ̀wọ́. Ǹjẹ́ béèrè? Ṣé lẹ́yìn fẹ́ mọ̀ pẹ̀ jọ náà ni? ti mọ̀ tó máa béèrè.

àmọ́ káwọn á lọ agbárí gbogbo eléyìí ló balẹ̀ lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run sọ ànábì sọ ni wọ́n ń pè lẹ́sìn àìkò sì ṣe bẹ́ẹ̀ náà ló máa yàn sí náà ń tara wa jẹ lórí pa àmà táàbí máa kankan ọlá ànábì ṣe ànábì òsìsí lákọọ́lẹ̀ ń bì kan nínú òfin ọlọ́ọ̀ yìí nínú àgùránì àbí súnà ti ní kọ́ tọrọ ẹ mú wa. wọ́n máa ọmọ kan tọrọ fọ́ọ̀mọ eléyìí àìmọ̀kan ni. àwọn eléyìí náà láti pé a ti fọlọ́ bàbá tọrọ lọ́lá ànẹ́bí làwọn á lè fi tọrọ lábẹ́ òfin gbogbo tó wá lórí pé tọrọ gbogbo ẹ̀ mọ̀ bí àdìsí kan á ní ànábì sọ pé sọlù lọ àbí jẹ́ẹ̀dì fẹ́ ìnà jẹ́ẹ̀dì àìnà lọ ìyàwó yìí ṣé ọlá àìyí ni ẹ máa tọrọ lọ́dọ̀ lọ torí pé yìí mi tóbi lọ́dọ̀ lọ kí ó sọ̀rọ̀ kí làwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ sí gbogbo gbèsè ayé alọ́fi kẹ́kọ̀ọ́ fúnra wa ẹni tó bá ti lọ́rọ̀ lẹ́yìn ní dáadáa tẹ́sí nítorí ọlọ́ọ̀ lọ́lọ́ọ̀ ní kẹ́sì sàdéhùn síwájú òun. yá ya lẹ́bí iná amẹ́nu tẹkùnlọ́ ọ̀rọ̀ bẹ tẹ́wú ìlẹ́yìn ìlú wọ́síìlà ńtọ́lọ̀ sọ fún yín nù. lẹ́yìn bá ní dáadáa ya láàrin yín tọ́lọ̀ tẹ́sí kárí mi bẹ́ẹ̀ tókòtò lọ́lọ́ lẹ́sí sí tẹ́tẹ́ gbèsè rẹ̀ ńjọ́ ìwọ wà tí mo gbà mi ní nù. ìwọ wò mo nàbì mi ní nù tẹ́lá fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ ń tọrọ àdúrà yẹn ọgbà. kọ̀ wá túmọ̀ sí pé tẹ́lá kọ́kọ́ náà nẹ́bí àdúrà yẹn náà ò ní gbà ọ́ yọ ọgbà rẹ̀ tẹ́lọ̀ torí pé àṣetọ́ olùkọ́ lórí pípátá gbà ọbẹ̀ náà ọlọ́run gbà gbé wa ní ẹ̀jọ̀ abẹ́ jẹ́ ẹni tí yóò tẹ̀ tí ó wá tó àṣetọ́ mo rò pé yé wa torí ẹ iṣẹ́ ti ní sẹ́yìn ìṣiṣẹ́ bá mọ̀ pé ìṣiṣẹ́ kan torí ọlọ́ tí ò ní kárí mi nú ìníkà ìdí sàtẹ̀gùn ìgbà tí àwọn èèyàn fẹ́ jìnà sẹ́sìn wọ́n fi wá kú ọlọ́run lómi ọbẹ̀ ọ̀run láì tẹ̀sí iná nìtumọ̀ ọlọ́ànẹ́bí ọlọ́mọdábí ọlọ́ọ̀nì ọlọ́jọ́ọ̀nì ọlọ́ọ̀ntọ́yọ̀ lónìí ọlọ́ọ̀ntọ́wọ̀ lónìí gbogbo ní tí gbogbo èèyàn ló lè fi ẹnu sọ pé náà wò fẹ́ tí mo nífẹ̀ẹ́ ìtumọ̀ pé mo nífẹ̀ẹ́ sáà nàbí ni pé mo ń tẹ̀lé lánàá rẹ̀ kó gbéra rẹ̀ jáde ẹni tó bá lò nífẹ̀ẹ́ sáà nàbí náà ṣe sáà nàbí ni kò ṣe ní ṣe. ṣé lánàá nàbí ní tẹ̀lé bẹ́ẹ̀ pé lẹ́yìn ọ̀rọ̀ pàkàtọ̀ àmọ́ ti pé mọ̀kọ́ lánàá nàbí tọrọ ó yíbi fún everybody to say tí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ kájú ó ṣe tí sàjọ̀kọ̀ síwájú ọlọ́run ọ̀gbọ́n gbàdúrà rẹ̀ ó tún gbà ládàá ẹ̀rí eléyìí ń bẹ nínú àdéhùn sábẹ́ni sọ̀rọ̀ wá àríwọ̀ sílẹ̀ wọ́n fi fún wa ní ìròyìn pé èèyàn mẹ́ta tí wọ́n sá sínú kòtò títí kí lè fi má káwọn náà tẹ̀síwájú lórí àwọn tọ́lọ́ sì má pàtàkì tọ́tọ́ dàbò wọn. ẹnìkan ló wá sọ pé ànábì ní fún àrò yìí ó ní ntí òun rò bọ́lọ̀ fi lè mú wa jáde ní ìdíkàlùkù sọ tó ń ṣe torí ọlọ́ọ̀ tí ò ní kárí nínú kò ní bàtẹ̀ mọ́tò àjọ pé wọ́n lọ tó bá yẹ pé tí mo ṣe ìtòrí tiẹ̀ ni tí n sì ti ṣe kárí mi ọlọ́run bá mú wa kúrò nínú dáwà yìí ẹnì kí ni sọ tiẹ̀ àsìkò ti lọ àbá sọ gbogbo yìí ẹnì kí ni sọ tiẹ̀ àpáta sí tiẹ̀ ẹnì kejì náà tún sọ tiẹ̀ tó fi ń torí ọlọ́run àpáta tún sí tiẹ̀ ẹnì kẹta náà tún sọ tiẹ̀ àpáta sí níwọ̀n pa tí kálukú ti lè jáde torí ẹ̀ èlé ìpèníjà ńlá ni ẹ̀sìn tí ìwọ bá mọ̀ pé iṣẹ́ kan bẹ tó ń ṣe tó ń tọ̀ lọ tí ò ní kárí nínú tí ìtàkùn tó àjọ ọ̀nà tọ́lọ̀ fi pọ̀ láti ẹ̀. torí ẹ ẹgbà rẹ dúró ọlọ́ ẹsọ kọ́nà kó wà wẹ yọrọ iṣẹ́ ìlàjì nìkan torí ọlọ́run ti ti wọ ọlọ́run wo ìró iṣẹ́ àti mo ti ṣe nǹkan báyìí gbàdúrà mi lórí ọmọ. ìwọ ọlọ́run àkùrán ti mo ké yìí báyìí torí ìwọ ọlọ́run ni mo ṣe ké ìwọ ọlọ́run káàtà mi tí mo fẹ́ bá lọ síbi báyìí lọ́la tí ó tí ó ṣe ọlọ́run ló ti ṣe ilé ìwòrán ọlọ́run tẹ̀tẹ̀ máa fi sàtẹ̀gùn èyí ń dọ́ka nínú kan mẹ́ta tíṣẹ́ rí àwọn adẹ́lẹ̀ fi sàtẹ̀gùn. ìtẹ́lẹ̀ kejì nínú tẹ́lẹ̀ fi sàtẹ̀gùn òun náà ni kẹ́ ẹ mú orúkọ ọlọ́ ìròyìn ọlọ́ kẹ́ ẹ fi sàtẹ̀gùn síwájú ọlọ́ walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́mọ bá làwọn orúkọ tó rẹwà ọlọ́ọ̀ni kẹ́ máa fi pè wọ́n ẹ fi orúkọ náà sàtẹ̀gùn síwájú ọlọ́ kẹ́ tọrọ gbogbo máa fẹ́ ẹsẹ ẹsẹ tọrọ púpọ̀ mhm. àwọn fún yín lówó ìwọ nínú orúkọ ọlọ́lẹ̀ ti sàkẹ́kù arọ̀dà yà arọ̀dà fún rọ̀dọ̀kọ̀ ẹsẹ kọ́nà ọ̀la nàkà yín ìwọ lẹ́bi sàkẹ́kù ọ̀pá yìí nà yà bàtà ọ̀dàmì àbúwá bàbá bìlíkà wà mẹ́tẹ̀ ọba ti sílẹ̀kùn fẹ́ràn bákan náà ọfẹ tọrọ kọlọ ọkùnrin jọ mhmm. ìyá ọkọ fọọrọ bẹẹlí eléyìí ni àtẹkùn tọrọ mi ga jù ẹlẹ́kẹta òun náà ní kékeré ẹwẹ ni Ọlọ́run ẹni rí òṣìṣẹ́ ni rí àkọ́ màtẹ̀lẹ́ súnà àlẹ́ sọ̀rọ̀ bá àbí sọ̀rọ̀ tọrọ náà tọkọ kọ́mí kánà yóò tó lè pa ọ̀rọ̀ bíbí pẹ̀lú àmàlà àmàlà ọ̀sọ̀ àlẹ́ àlẹ́ wọ́dà

orí láyé Abubakar ìgbà tí Umar jẹ khalifa ni Umar Umar wa tọrọ lọdọ kíkọ sàdúrà kan tó ń gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam kọlọ fi gbígbàdúrà sílẹ̀ nǹkan yìí gbà tó ṣùgbọ́n láwọn ìgbà ń tọrọ fún wọn ń nǹkan gbogbo èèyàn ní pé dúró ẹni tí ọjọ́ pé ń kẹ̀kẹ́ táwa lè wo púpọ̀ wọn ká gbé wọn wà kò torí ìdílé eléyìí ní ìdáhùn pèsè àlefọ láàmẹ́bí tọrọ kọ̀tọ́ka fi tọrọ kò sí tọ́tọ́ka fi kọ́tọ́ nínú òfin ọlọ iṣẹ́ òfin kẹ́yìn ti kọ́ dà ní kẹ́ ti sàtẹ̀kùn síwájú ọlọ ọ̀nà fún àwọn ọmọ ìjẹun wà lóko sọ̀rọ̀. bẹ́ẹ̀ni torí pé ẹni tó bá múra fún mi lọ yóò gùn ẹni tó bá ní àbùdá lóde. Ah, ọ̀pọ̀tọ̀ àtìgbàlá eléyẹn nù tó lọ́jà àgbo tó bá lọ gún ewúrẹ́ ọ̀tọ̀ ká tó bá gún àgbò ọ̀tọ̀ ká kí ni ṣùgbọ́n a sọ pé tó bá gún màálù dípò gbòòdù ìyapa wà ń bẹ àmọ́ kò burú ká jẹ náà. àwọn àlejò ìgbà yìí wọ́n ní pé tí ẹ̀ bá ní òbí kan tí wọ́n ń gbé ọmọ. tó wá lé kó lé wọ́n lé tí ọmọ ẹ̀ sì bìyànjú tí ó fún ní ọgbà tó lè ọkọ láì jẹ́ tó gbà lára. Mm-hmm. wọ́n á lọ wọ́kọ̀ wá àwọn àgbà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn dá sí pẹ̀lú àwọn obìnrin ọgbà padà. Insha Allah eléyìí mọ àlàyé yìí wá parí ńlọ rẹ. Rárá, ìtumọ̀ ti sọ ọmọ ọlọ́mọdọ́mọ náà nù, adoption náà nù, Islam ọ̀faramọ̀. Bọ̀tọ̀ ọmọ ọlọ́mọ ẹni, àwọn àmúkọ rẹ̀. alịma tó ní abdullah abdullah ọmọ sani abdullah ọmọ abdullah tó wa torí pé ẹrú ọlọ́run kan lọ dàbí òun náà ìdájọ́ mú ọmọ tó jẹ́ ọmọ ẹ̀ náà wọ́n á fi sí lọ́dọ̀ táwọn èèyàn wá ń pè ní ìyá alágbájá ìyá alágbájá ẹ torí kọ́ ọmọ sódò rẹ̀ wọ́n pè é alágbájá pọ̀tọ́ pọ̀tọ́ á wà orúkọ ọmọ mi fún yàtọ̀ tí ìtàn fi sọ́dọ̀ rẹ̀ torí kọ́ àdàbí ìgbà tó ti ọmọ ọlọ́mọ tó ní tọ́mọ yẹn bá jẹ́ Abdulsalam àníkò níyà Abdulsalam àmọ́ níyà Abdulrahim tọ́ba yíyá sẹ́wọ̀n pé yorùbá wọn máa bí ìrìndé dálẹ̀ kòkò àbùrọ̀yìn nǹkan wò ló jẹ́ lọ àbùrọ̀yìn ìdájọ́ pè yìí sóyè ìdájà wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ni ètò tí bí àbùrọ̀yìn ìsìláàmù fi hàn púpọ̀ burú ká pè yàn alágbádá tó ń ta ìdí kí bí ti sọ kó lóyún ládàgbà lẹ́yìn tó bá àdúrà kó ń dànù kó dọ̀gba kó lóyún rí nà ìgbà síbẹ̀síbẹ̀ tó fi kú tó fi dò ní kíláàsì ó mọ àgbè náà nà. ìyẹn pẹ̀lú méjì tó ti fún fẹ́ràn ara wọn torí ọlọ́ gbogbo ìgbà tí wọ́n lọ pàdé gbogbo pàdé wọn lọ jẹ́ torí ìfẹ́ tí wọ́n ní síra wọn torí ọlọ́run ìgbà tí wọ́n ti tún jọ yà. tori ọlọ́run náà wọ́n jọ yà. Tètè kọ́ dọ̀dá o. Tètè pé ìgbà tí wọ́n jọ ń sin torí Torí náà jọ yà. Ọ̀dà tó bá kú torí tọ́lọ́ ni wọ́n jọ yà. kò tọ́lọ́ mọ́. Àbí wa. wọn dọ̀dá nítorí sọ yìí pé gbogbo jọ pàdé tọ́lọ́ ni wọ́n ń nígbà tó bá sùn túká tọ́lọ́ náà wọ́n ti rẹ̀. Jẹ́sẹ̀ èmi tí mo obìnrin tó pé bá Yorùbá la lò pé ọ̀rẹ́ obìnrin èèyàn rẹ̀ ìyàwó èèyàn kò sí àmọ́ tó bá náà ẹ̀hẹ́ ọ̀rẹ́ ìyàbìnrin. yẹn ọrịa ọ̀rẹ́ èèyàn lóbìnrin tó lè dáná fún àkọ́tọ̀ ò dáná fún yàn kó tún ìyàdé yẹn sọkọ rẹ̀ torí tó bá ti dáná fún wàhálà bẹ̀rẹ̀. dọ́tọ́ tí ọkọ kọ́ sọ àìdá ìyàwó rẹ̀ fún bàbá rẹ̀ fún màmá tiẹ̀ tàbí màmá

ìyá ìyàwó yẹn lèyàn sọ àìgbọ́ ọmọ rẹ̀ fún tẹnu ilé yẹn sọ fún ọdún lè ṣàkóso ni ó sì ṣàkóso tí bàbá tiẹ̀ lọ sọ fún àbí màmá tiẹ̀ tó àsìkò ká lè tó fún fún tó àkókò mọ tó tóbi lọ pé ìyàwó náà lọ sọ pé ṣe bá àbí òyìnbó náà mọ àwọn kò sí máa wọn náà ní fẹ́ràn rẹ̀ máa lọ sí jẹ ẹgbẹ́ òsì jẹ ìwọ kọ́ òun náà sì dá torí kò tó pé àbí gbogbo ara pé àmọ́ bẹ́ẹ̀, ànábì kò túmọ̀ sí pé tí Khadija ọba kú ànábì òní fẹ́yàwó mi ṣùgbọ́n bọ́lọ̀ ṣe ní kò ṣẹlẹ̀ ni pé ẹ̀yin kú Khadija lànábì tó fẹ́yàwó mi káwá sọ pé tí ọba kú ọba ti fẹ́yàwó mi àwọn àbá sọ ebi hàn ẹ̀yin wò pé yóò kú náà ṣùgbọ́n ti kọ́ pé yóò ṣẹlẹ̀ ní gbólùgbà bá tó kú lọ lànábì tó fẹ́yàwó mi ànábì fẹ́yàwó mi àbí ọ̀fẹ́yàwó mi ó túmọ̀ علينا فاطمة رضي الله عنها ومع النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم kíkò gbọdọ̀ fẹ́yàwó mi lè tó bá wà láyé. Yé ṣe pé Ipe torí tí ó bá ti gbà lọ́kàjẹ́ yóò bò náà lọ́kàjẹ́ gbogbo tí ó bá ti ní la yóò yàn náà lára sọ̀rọ̀ kó máa nẹ́bi lélẹ́yìn àbí òye ètò kó lóyún kó máa yarí pé tuntun fún èso máa nẹ́bi lọ́dún lé o ìsìlámù gbà ìrúkọ anábì gan-an náà lọ́dún àwọn ìyàwó àbí òye wa tòṣùgbọ́n lẹ́yìn jẹ́ ọ̀kan nínú ọ̀la tó náà fún dání dání ànábì torí rẹ̀ tẹ́ bá lọ wo tíra àti bẹ́ẹ̀rì mi tí wọ́n ti sọ manaqibu àwọn ọlátọ́nà kọ̀ọ̀kan náà àwọn tàbí tí wọ́n sọ máa ń kọ́ba ẹ̀fọ́ ibẹ̀ ni wọ́n tún má di sìn wá ibi ní ọlátọ́nà ṣe kó ní pé náà gbọ́dọ̀ fẹ́ àwọn mi kó tó di kọ́ka yìí lẹ̀. tòtòkè ní bẹ́ẹ̀ náà lónà àìsí ìwọ náà di ẹgbẹ́ àwọn yẹn ti bọ́ sí ìjà mọ̀ fún ìyá ní ìgbà tí wọ́n wá padà bí ọmọ yìí láì sí ìtọ̀rọ̀ ìyàwó ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ wọn fi máa pọ̀ láti náà. ọmọ yẹn kó láti ojú láti máa fi ọmọ yẹn. ọmọ lòun ọmọ tí wọ́n bí gbọ́ náà sì ná ọmọ ni so òun náà wà ìdáìtò tí gbogbo ọdún mùsùlùmí wà ìdáìtò sí bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ màlìkíyà àwọn oníkọ̀tọ́ irú rẹ̀ jẹ́ ìmáàmù nítorí pé ipò imam ipò àpọ́nlé ni ipò tó ga kọ síwájú àwọn èèyàn máa kírun ipò tó ga ni tó bá dé pé ọmọ tó ń bíbọ̀ náà dì náà ni ó ṣeé ṣe pé ọ̀nà ti kàn lábùkù pé ni lọ́mọ tó ti pé àbí òye tó kọ́mọ bá a jẹ́ pé ẹnu pé tó bá ti fàbùkù kẹ́ni tẹ̀ ń kírun lẹ́yìn rẹ̀ ẹ̀yin náà máa ẹ̀ máa dá òkè sí yín torí rẹ̀ náà ti sọ yìí pé àwọn òwò fara ma kẹ́ni tó jọ máa jùlọ ṣe máa ṣùgbọ́n ìtọ́jọ́ gba jùlọ kó lè ṣe máa tó bá ti láwọn mẹ́jẹ̀mú. òun ọ̀sẹ́ náà àwọn tí wọ́n fi gbọ́n náà jìnnà ni wọ́n ṣẹ́ náà irú ọmọ yẹn gbọ́dọ̀ fi kú kò gbọ́dọ̀ yọ ọlọ́ọ̀ kẹ́kẹ́ kọ́ máa lè ọ̀tọ̀ nínú òfin ọlọ́run bá wa. nǹkan tó kà ṣẹlẹ̀ ni pé tírú bàbá yẹn bá kú ọmọ yẹn ò ní jogún ẹ̀ torí pé ọmọ màmá ló ní kò ní bàbá torí rẹ̀ ń tẹ̀ ń dáràn ẹ̀pá ọlọ́run gbogbo ọmọ tó bá dúpọ̀ náà dìnnà kò ní bàbá tó o bá sì dúpọ̀ sọ pé wọ́n ní o tún dáràn torí bí gbàgbọ́ sọ pé èmi mo ṣe dìnnà nù bí ẹ̀ má ti sọ pé èmi mo ṣe dìnnà àní ní kọ́mọ́lẹ́rì wa wà á jẹ ìyá inú ló dùn mọ̀rọ̀ kó yé wa torí bí ẹlẹ́gbẹ́ yẹn dìnnà. Ìyá ìyàwó. Ó ìyàwó tó ń fẹ́. ọmọ dáadáa ọmọ ọmọ bọ́ọ̀bọ̀ yáyà ó gbogbo ẹ̀ ṣé oúnjẹ tí yáyà ó ṣe ṣé ẹ lè jẹ ìyẹn lè jẹ bọ́ọ̀t ti ẹ̀jẹ̀ pé lábẹ́ òfin ọlọ kìí ti tẹ́tẹ́ ìnigbọ́jọ́ tí wọ́n fẹ́ yọ̀ dáná yìí ti dẹ́tẹ́ nìkan bá bọ́ kọ̀kọ̀ yìí ti dẹ́tẹ́ nìkan gbalẹ̀ torí pé ètò òfin ọlọ́run bá tọ́ka sí ó ní pé ìyàwó nìwọ́ fẹ́ ìyàwó tó máa jẹ gbádùn rẹ̀ lọ fẹ́ so gbàtí o bá ti di ọlọ́nà kan jẹ gbádùn rẹ̀ tọ̀ nítorí ọ̀fẹ́ bí òun rí so gbogbo á jẹun á fọṣọ á gbálẹ̀ ọlọ́rọ̀ ọlọ́. la mọ̀ yí pé lábẹ́ òfin ọlọ́ nínú díútì lábẹ́ òfin ọlọ́ nínú díútì tó wà lórí ìyàwó ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yí pé lóbìnrin bá wá pọ̀ láti ṣiṣẹ́ ti ọkọ rẹ̀ báwọn bá pọ̀ láti ọkọ bí sẹ́lọ̀ pé bẹ́ẹ̀ gbé. èyí tẹ̀ ṣe kìí ṣe pé túláàsì tí wọ́n wá mú ní túláàsì dẹ́gbẹ́gbà ìdí fún bàbá rẹ ìyá kórókà fún bàbá rẹ ogun yẹn wọ́n wá ọgbà tẹ̀lé yìí ó túmọ̀ sí pé sọ torí pé ìwọ ọpọlọ rẹ pé ni kìí ṣe nǹkan tó jẹ́ torí tí yẹn bá fẹ́ àwọn oníṣẹ́ under condition ọmọ wa kọ́tọ́ ọmọ wa agbàgbọ́ agbàgbọ́ torí shelton baasi tó yẹ condition tó wúlò ní rubbish kò sí dábì sí tó bá délé àwọn àmì dákun tó sọ lọ ọmọ bàdá náà tó yẹ ọ dákun wá o èmi ti sọ gbogbo ẹ ẹ ọ ń tẹrẹ ẹ ní ọmọ ogun tó àmà so ń gbé dákun tó sọ lọ ọmọ bàdá náà tó yẹ tó dákun bá fọ tó tó